واستمسك بالعرات العتقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي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

díẹ̀sí ẹwọ èrè ọ̀nà òmòrí yíkà ọ̀rẹ́ ọ̀nà tó òmòrí yíkà inú pínkù náà inú dábàá ìdí èrè ni kéyìn ìhùnà mọ́ mẹ́rin ẹ̀họ́ náà kọ́nà ọ̀húbà ọ̀nà ẹbọ òhù jẹ́ ilé yìí ẹbọ òhù jẹ́ ihu ọ̀nà àmàbáwọ̀ ìdàrẹ́dá ní nẹ́kù ìdẹ́nẹ́kù amabawe beegamu nekwidaniku dimeerenika osituye ogoni epuju omuha epuju omuha ọmọdọbi dimitri ni ra ebe ejikọ lobi ha

yàtìmẹ́yẹ mẹ́yẹ kó mórí hìnà ó sì túkẹ̀ ìzìnàrí ò mórí hì àgbíkú sí ọjọ́ kwẹ́hẹ̀ ẹ̀yìn ọ̀nà kó mórí ò sí bẹ̀rọ ní jẹ́ ìka ìhẹ́ àná ọ̀nà mórí àdánù wẹ́ni yà á nọ́sù bí fẹ́ mọ́ وعصى هوا فالهوى ما زال فتانا في كل يوم لما ميت نشيع نهي بمصرعه آثار موتانا يا نفس مالي وللأموال أجمعها خلفي وأخرجوا من يا أريانا يا نفس توبي ما هي وهو في ما يما يكومينا فإن الموت قد هانا كي سكوشو جيبي يعني èyírísú àmásùn èyírísú àhàn èyírísú àzìn wọ́n aṣọ àwọn afọ́wàwà máa záàlà fàtánà tí wọ́n mẹ́ka yìí ìdí ihu àwọ̀ wọ́n àrí ọ̀rẹ́lẹ́ asúrẹ̀ fàáfàá kí lè hù في كل يوم لما ميت نشيعه نهي بمصريه آثار موتانا lẹ́yìn ẹmà ní kòkó oṣù ẹ̀yàn okú oríṣùdọ́ ọmọbọ̀ ìtàmà ẹ̀fẹ̀ à ń kẹ́ ẹ̀rọ àrí ìbóòzì ìyẹ́ ẹ̀kú ọmọbì kẹ́nìn bí ẹ̀rọ ìmọ̀nọ́bì bí ẹ̀rọ ìrọ̀bà àbì yánà tún mọ́ ẹ̀lẹ́

مريانا بابا يا عبد الله بن مسعود رضي الله عنه أما كانك أتكوي دنيكو أبا سوى ظره مرياني يعني إنما نروع بمنينا فينادى به على رؤوس الخلائق دعه إنها كان بها فمتو ما هو هذا فلان ابن فلان هذا فلان ابن فلان أبا كمان جوا كمان يا من كان له عليه حق فليأتي إلى حقه أبا كل ما عنده رسول الله نقضيه وغضاه إلى إنسان عبد الله بن مسعود أوكي أنيه نيني نو dɔɔ na ehi ne ka ayɛ a nyi zɛzɔ no ne nye toro ba ne yɛrɛ so dɔɔ na ɔdɔɔ na agye ayɛ a nyi zɛzɔ no ne nye toro ba ne yɛrɛ so dɔɔ na ɔdɔɔ na agye ayɛ a nyi zɛzɔ no ne yako nye toro nya na abɔ nya ba ne yɛrɛ so dɔɔ na ɔdɔɔ na agye abdullahi bin masu jama ne na na dọka. Dọka ya omuri ɔno ne ka fala ansaaba bainahum yawma idin wala yatasaalun ekwu ibe n'ekula ansaba bainahum o nwere ike anya mbọ Ee anya mbọ n'ihe nọ ịnaka na ohere wọn na wepụta alụhụ nye ya okwuse nwa ahịa mere ọsọ ime ha nọ na ileke bire nọ nụ otu ekwu ihe ma ezisa ahịa bụ ezisa ahịa ụmụ ezisa ahịa ugwu ezisa ahịa ọda ezisa ahịa wọhịwaghị mmiri ezisa ahịa gaba ezisa ahịa ka obi lọ́tún tó mú yìí òṣè wà wọ́n bá káyọ̀ ọ̀nà yìí lẹ́yìn fún àrùn fún ọmọdọ́ wa rẹ̀ ọmọdọ́ òṣè gbà wọ́n ya káyọ̀ ọ̀nà yìí lẹ́yìn na oge بابا كانك فيغفر الله من حقه ما شاء اما عبد الله مريه انا اذا انا لو جيبه هنا نيو يبا ولا يكفر من حقوق الناس شيئا أنا ما جيبه أنا ما مريه بجيبه اني زي زي كمنا فينصب العبد للناس لا ما نشوف جاء يعني هلمين نعمان الشاجع ثم يقول الله تعالى لأصحاب الحقوق أغنى من دو مريكا آية، كاين نماني إذا تنوال نمان سجاني كاي ائتوا إلى حقوقكم من إذا إلاونني قال عبد الله بن مسعود دوكا فيقول الله تعالى الملائكة دو دومري دوكاي ملائكة نني خذوا من أعماله الصالحة

a ìrẹ̀wọ́písọ̀ oúnjẹ kàfẹ́ ọ̀ ibi sí yẹ́ mẹ́rin kẹ́yẹ anyẹ́rẹ̀yìn ìrẹ̀wọ́pù amẹ̀mẹ̀mẹ́rẹ́ àti na ìdáni ọ̀zọ́ náà lọ́nyẹ̀rẹ̀yìn ẹ̀rẹ̀wọ́pù mẹ́fẹ́mẹ́rẹ́ ìrẹ̀wọ́písọ̀ òsì kẹ́mẹ́rà kàmì dèrè wẹ́rẹ́ kàyọ́mọ́kùkọ́ àlọ́wọ́ ga náà ìlà wọ́n tuntun rí ni ìnírí mẹ́wọ́ mẹ́mẹ́ ọmọ náà kọ ẹtẹ húre ìhìá àmà mọ́ òmòrì yìí akọ náà kọ ẹtẹ dá àmà mọ́kọ́rọ́ hajj dúró sami ẹ̀mà mi láti sọ pé òyà ọgẹjọ́ lè náà ẹ̀wọ̀rọ̀ ìmírí mi wọ́n lọ ọ̀nà náà òhòrò mu iná kú ìkìyà mẹ ẹ mà wọ́n pẹ́ tuntun náà ìkẹ́mẹ náà ẹ̀wọ́n pẹ́ bẹ́ẹ̀ ń gbé inú kọ́rọ̀ ìbá kàmì dèrè dẹ̀ òyà ọmọ ọmọ jẹ pé ẹ̀ kẹ̀wé dúró sami sùn báàkì sẹ èyí rẹ̀ ìkẹ́ mẹ́nu kọ́rọ̀ lọ́rún lọ́rọ̀ ìdẹ̀mẹ̀kù àyẹ́mà àbọ̀ títẹ́ bọ̀ ọ̀há ìnìyàn múrí ọ̀nà ọ̀há ìnìyàn múrí ìnìyàn fa in ọ̀dọ́nà máa e, e mi dà hún kọ́lọ̀ ẹ̀dá ń dé sí iṣẹ́ ọ̀dọ́nà mẹ́rin ní ẹ̀dá sí iṣẹ́ ọ̀tá àì ọ̀tọ́ òmórí ọ̀bìn jẹ́ kí wọ́n líyù láì ọ̀tọ́ òmórí àkáfọ̀ àwùjọ òmórí ògbóró lómórí ìtìkọ̀nà ìlà ara máa Na wọ́n fọ́dà lọ́láhùn mi ha. don mori yi da me tora akoro da me tora akoro poro do to ho pamanyo short na aljanna do mori si short na aljanna o bi da mama zama o mama mere la da me ani si ko na ba ti to mori ni de ko mori o ba men o mori o ya bi hu na oríṣi kọ̀nà bá yá lọ́kì ohun tó múrí ní wọ ǹkẹ́ ma abdọ́n ṣọ́kíyà abdullahi mas'ud ọkàyẹ àwábọ̀rí ihe onírẹ fọ́hí ma ọ̀bì ní wọlam yafdu lọ́hù ṣeyi bí ẹni ni mamakin ni da kai rabbana ewo muriya faniyat hasanatuhu wa okọ́rọ̀ ìfẹ́ mọ̀ ọ̀tọ̀ ẹ̀nàmọ́ mi mẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́fẹ́ níbi ìṣùtà fẹ̀kúlù mọ́ ló mú rídọ̀ kàíwàkàí húdù mí sẹyẹ àtìhìm fa àdìfú ha ilẹ̀ sẹyẹ àtì wọ́n á fi hún kọ́rọ́ hìmí ọba má mẹ̀rẹ́ àgbó àti ìtumọ̀ kọ́rọ́ hìmọ̀ ọba má mẹ̀rẹ́ fún masukọ̀ lahu saqqan ila an-nar awre man mi gwaro wakana ngana ngoni ri na ne rawahu ibn jarir wa abu nu'aym abdullah bin mas'ud onye wo hadith onan da da so bi da so ni yasan hun won to muri agwe kire amaba na idani kwari enya na nyon kare amaba na idani kwari won to muri o be

onye obiru akwụrụkwụ yọm alkiyama inekwu ideleku waman kuntu khasmahu khasamtu ọrụ ma ama anyị ka mebiri kwụrụ kwụ bụ na ụmụrụ bụ na ihu eten wọn na eze ezebeli رجل أعطى بي ثم غدر رجل أعطى بي ثم غدر أنا بي أظنيك كي

ló yẹ kútú ààrẹ fúdú sí òmòrí ìrìnlẹ́nu ló ṣáà iná tẹ́ni rẹ̀ ló mẹ́rẹ̀ mú bọ́ ní rẹ̀ ọ̀nà òmòrí kìrí mẹ́wọ́n rọ̀nà ọ̀nà ìrì ọ́ ẹnà yín cost to settle lọ́tún tó mórí ìrìn ìrìn mẹ́wọ́n rọ̀nà ọ̀rẹ́ ọba kò rẹ́pẹ́ kú ìdẹ́nẹ́kú ọ̀rẹ́ ọba àwẹ̀ àwẹ̀

ورجل باع هرا فأكل ثمنه ọ̀rọ̀ ní kẹta ozozi ọ̀bọ̀bà ọ̀dọ̀ ní ẹ̀kújú ọ̀bẹ̀ ẹbọ̀rì ọ̀bẹ̀ orí lọ́nà lọ́rẹ̀ kẹta ورجل استأجر أجيرا فاستوفى منه العمل ولم يؤته أجره ọ̀rọ̀ ní kẹta ọ̀bọ̀بà mọ̀kọ̀rọ̀

ìwọ̀nyí ọ̀ṣẹ́ ọ̀rọ̀ ìwé ìhóró mú nílé amákàn èrò mórí òkú igere wọn kú ìdẹ̀lẹ́kù kọ́ọ̀bù kó mórí yẹ ẹ̀yà ọ̀rọ̀ ìnana ọ̀kàrẹ́ ya ẹ̀rẹ̀ wà mẹ́ẹ̀rẹ́ ọmọ ẹ̀rì gẹ̀rẹ̀ ntí wà kọ̀rẹ́ ọ̀fọ́ni bí ní ọ̀rí ní abdulmatul islamiyya israel islam ọjọ́ tẹ́lẹ̀ mama lèkí gọ́ọ̀gọ́ kẹ́ẹ̀bìrì èhìzọ̀ lúrò kọwọ́dún lọ àwùsù ẹ̀rọ múrí òkú ìgẹ̀rẹ̀ oníkú ìkú yàmà wọ́n tó múrí ìwé lóhòrò wọn ọ̀zọ́mọ rúta lóhì ìkúkọ lọ́rọ̀ rúta lóhòrò wọn rẹ̀ ọmọ وليه هرمون ريانون أكبر سبب كنت مري أوكا أوكاي من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة أنتم مري أوكاي أنا أشي إكوا كيان بس دي زي زكو مري أنا هوا بس دي زي زكو مري بس الضعام lórí èkú ló sì bí rẹ̀ náà òkú ọmọrí ló sì lọ ìrẹ̀ ìdálẹ̀ ẹ̀rẹ̀ wáyé o tó múrí ọkà yìí o mórí ọ̀rọ̀ àmì ní jẹ́ ànámà eré rẹ̀ fún yọ̀rọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ bẹ ní sí ọkọ̀ wọn jẹ́nà múrí ọmọ wọn ha hàn kíìlà sáábẹ̀ nínú bá yẹ tẹ́ pọ̀ tó múrí ti yá rọ̀tún lọ́láì èwọ́n tó múrí wọ ìǹkà

أو الحقوق إلى أهلها يوم القيامة حتى يقاد للشاة الجلهاي من الشاف القرناء أنا بقى محمد صلى الله عليه وسلم أترى بذا إذا هو يهو أنت مورينا همانا أنا أبا يهو نكوي كياما نتدكاي إذا بما نعطاني أنا مهونا يهو نيوباني awa abize eze na-enye amanye ọkpanye awa aba ize ama na-enye ọkpanye ba asị ya na-enye ọkpanye awa ike ya ọ mebe a na omori ihe oyi dọba ya na omori onye kwanye ndị omori ma ọmasị ọkpanye iyi na karịa ọka anyị ka na ọgụkọ ba na ndabanyika barawizi matuntu muri iyi ewe ne huna aya wove Ee. eh kirehe huna ati juwao do ave kangon do aba gogorogon do lo bi je wao ino kokoro eya irija nama wase ma ọnụ. iri jahannama ba nana ẹ̀wọ́n nílẹ̀ ẹ̀rọ bà máa ń tẹ́tẹ́ ní wọ́n kíkiri tu èyà wọ́n mi ní iṣẹ́ àmì ẹ̀wọ̀n alátítí ìjọ ọ̀dà ikú ìdẹ́nẹ̀kú ọ̀nà bí jahannama náà ọ̀nà bẹ̀ wọn náà ẹ̀bí nílẹ̀ wọn náà na ọ̀rọ̀ pẹ̀tọ́ ní rẹ̀ ikọ̀ nàbà muhammad sallallahu ọ̀kà ń sọ̀rọ̀ ka kàdà liman ahmadloman gwọ́nyàrá ọ̀bọ̀ gwọ́náhọ́wà ọ̀bọ̀ ọ̀náhọ́wà ọ̀nà náà ni gbọ́bì ní hu náà ni ó ka gbọ́ ọ̀rọ̀ ọ̀nà àmì hu náà yìí ó ka gbọ́ ọ̀rọ̀ àsàbẹ̀ mi dẹ́kẹ̀ ya ń tó ya anábì hu náà yà á mọ̀rọ̀ ká yà gbọ́ ọ̀rọ̀ anábì mi hu náà wàhálà bó tí mi dùn ọ́ lè kòmí hu náà ó gbọ́ ọba àbọ̀. lọ́tí tó mú rí mi ó mú rí ọkà yìí ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار ولا تركنوا إلى الذين ظلموا أمريكا سنة يا فضنا مهنا مني لو استريا مني do asaasa ne ne fatama sakum na na ɔba nye kera ɔfo kanya ori ɔba bɛ ثم لا تنصرون ما دورك وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وما لكم من دون الله من أولياء enyo magomba enye kere menyenyi enyo magomba no banyi nekuida nikupara omuri ufa eh kaka banyi yo babanyi yo yo babanyi yo onto muri bado ne kwari yesu malaiku muri ozi na ado yo ni ebo je ne esi yakuba muri so ntu omuri onwata esi ado yo ni fa ozo no muri ozi na wọ́n mú rí àkáyẹ̀ mẹ́rin káyẹ̀ wọ́n máa lọ́kùn mi dún ní láì mínú àwòlìyà wọ́n yà ní kẹrẹ ma ń nípa òbírí mọ́ mọ́rí ẹ̀yìn náà ní mọ́ fún ma láàtò sọ̀rọ̀ fún ma láàtò sọ̀rọ̀ àbúrẹ́ mọ́ wọ́n وما كانوا يعبدون من دون الله فهدوهم إلى صراط الجحيم أمر يوكا قوانني الذين ظلموا أننا كان هنا وأزواجهم أتسنني كيرسنني ما كذنا أنا بي إذن مني أو ريبي مني أبو نيني يوبور أبو ناكا agukosa na ọba ne biretere ba ne nam jam na ọna ano ɛyɛ nyɛ wɔn eri ne hunu no ɔnoma na aha ahorow nan agoa de home ba na bibire na ne ne ama agoa awɔ ɛna kuku ọ a ɔriri miri mɛmiri ɔmori ɔka kowa yi wɔn aka na mi dun ne lai ɔhane sɛ ne ne ne omuri kashin liri jahannama zuwa abokuwa ne fiye omuri ọha ikọ na nuna anabai muhammad sallallahu alaihi wasallam ọka anya da ọdọbi di umara oyi ohin ni ohina yi mene kakaye lẹbẹ kakuwa يبشاهم غواش أو حواش من الناس يظلمون ليه هذا هنا ويكذبون ليه يتشيكي فمن دخل عليهم وأعانهم على ظلمهم فليس مني ولست منه ọ̀rọ̀ tó ọ̀nà ẹ̀wùtùwà lọ́gbọ̀wọ́ ọ̀rọ̀ tó rẹ̀ tó hùn nẹ́nẹ́ ẹ̀yà mẹ́ni ohun tó mú ومن لم يدخل عليهم ولم يعينهم على ظلمهم فهو مني وأنا منه أنا بي محمد صلى الله عليه وسلم

ọrịa ya karị n'ikpiri ehu na ya ka ya ịsọ onye na-ehu anyị maka ịka anapụrụ ama iri tuya ehu a ahụrụ ka ya eresi na ọ na-akụ n'oresi na ọnọ ya ọnụ Ọnụ wa anyị nwata na. watina tawanye ma wata wa hụ na adịghị ka ọ ụmụ wa aba ndị ka ya agbanụ enyi watina onye nwata na ne

àbí spacecraft ààrùn senior yìí spacecraft ẹ̀fẹ́ bẹ̀ẹ̀ bá máa ṣe nínú họ́ ẹ̀ inú họ́ ẹ̀ ọdúnkọ̀ àpamọ́ ṣe ọmọ imi 11th august 1961 amáhẹ́ title àrí irin lágbára máa ṣe kan ọmọ ẹ̀má dọ́bẹ̀ ọ̀nùpọ̀ àpamọ́ nínú owó ẹ̀ ọmọ ẹ̀má dọ́bẹ̀ dáhùn ó sì kẹyì súre ìzọ̀ súre ìnáhùn ọ̀nà inú òfurufú ẹni òde kò furufú mẹ́yìn bìrà ọjọ́ ilé bìrà iná iná ní tìfà obibo eh, eh, ah, ya abanye eberi eh, inozi inokuku ebe ba anaghị sumenere ịlọ ọkaghị ijo nìkan ní ijo zinúzi kẹtọ ẹtẹbẹ bọnà wọn kà wà hùn play ẹ àyìnyí ìhòhò ọlọmọdé ọmọ àwòsórí kùkùkùkù onúwònyí wọn èyí jòzí náà ní ìdéríkè.

dèrò òsìsì rárá ahụ dèrí ọkọ̀dọ̀ mẹ́rí máa hè ráúráú rágàdà ahụ spọ́tù tó mú níyì ọ̀kà àìsẹ́ bàbá ní ìhù kèrèkèrè tóbi máa ere àbíkèsì pìtì ka ìyá ń ké bọ́ọ̀lù bọ́ọ̀mà mi jẹ́ inú òsìsì ráúráú náà ni bọ́ọ̀mà mi ẹ̀ ní ọ̀sí jíwẹ̀ wé kìjẹ ní lè jíwẹ̀ ìbàlú lọ́nà sáà tí ó sì bàlú odò mara lè mẹ́nu wọ́n dé ní ẹ̀tọ́bà náà ọ̀rọ̀ yẹn náà hẹ̀ abọ́ mẹ́rẹ́ tẹ̀sù kí abọ́ mẹ́rẹ́ tẹ̀sù kọ́ ọ̀rọ̀ yẹn náà ànìlẹ̀ àbọ́ ẹ̀rẹ́ tẹ̀sù mẹ́ra àbẹ́ tẹ̀sù mẹ́ra kọ̀ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yẹn náà hẹ̀ wẹ́ẹ́ jí ní hù ní tẹ̀sù wẹ́ẹ́ yẹn hù ní tẹ̀sù mẹ́ra wẹ́ẹ́ yẹn hù ní ṣe tẹ̀sù wàá yìí ní tẹ̀sù wọ́n yìí wọ́n láti ní tẹ̀sù wàá ẹ̀dùn àhú ní tẹ̀sù lùsèlè láti ní tẹ̀sù ọmọ mẹ́rin ọgọ́n yẹ́ èyí ní hwẹ́ ní tẹ̀sù yà wọ́n yìí láti rí àhúhwẹ́ mẹ́rin yẹ́ èyí ní ọ̀rẹ́ ní tẹ̀sù yà wọ́n yìí láti rí

dọ́mì ihe nwere use ìjọba ìmọ̀ ní rétí dọ́mì ihe nwere use káyé sẹ́fà jẹ́ ìnáhì sẹ́fà tó ìsọ́nà mi jẹ́ ìnáhì dọ́họ́ wọ́n rẹ̀ yẹn tẹ́ lọ́tí tó na mi ozúkọ̀ náà kọ́ áàmì ìgbòhíre ọmọ màá mi lómúrí يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا إن الله يمسك السماوات والأرض أن تزولا أمري زيتي أنا لسه لا نو لا هذا كهو غير نو دون هذا كجيبان يتنو ankụ ma ma ọyọbe ebe ahụ weke wee ọga enyi ka ahụ adịghị na ọ yarịta akwụkwọ ya were sọ na ụwa eghe akwụkwọ ezi ọsọ ya o

Nnukwu ọgbọ mmadụ na ọmụrụ ike cha echi ọ na ata na ọ na atụ atụ site dọ na ịta na-agbagbọrọ bọọlụ. Wọlụ Kwaịna Bịara Ọhapia dị na ọmụrụ i dọọ na isi Eka dọọ na isi Zeta Echi ọ na-ajọ ịrị ọ na-alọsa ebe banye banye na enyi. Wọ ike abịa من الشيطان من كل شيء موزون يقوم أمور سكوان تنانا إسمع تنان أمري من أمو وشيطان أتنرى أرابي plant أرابي من يهيان bẹ́ẹ̀ yẹ wọ́n pinnu lọ́rùn dọ́tẹ́wò olóògùn ẹ̀mẹ́rin wí ni wẹ́wẹ́ mẹ̀yà hàn tó ẹ̀fọ́ ka àǹfààní ọ̀rẹ́ yìí rẹ̀ yìí ọba mma ya biri enyi omorikọ na ọgbọ mi mma ọdọ nṣọ ọrụ ọba ya ọba ọsọ ori hune ahụ hune wọpọ na ọdọtọ na nkata aka ahụ min kulli shay'in mawzun ona omorikọ ni mma abisa sari ọchịrị ịma dad n'agha ona omorika kete esu ọma ọtọ ọma ọta na abebere bee dɔkta bɔbɔrɔ bɔɔman ɔsilɔtiri ntɔ mu rini ri ìtumọ̀ ẹ̀fà ọ̀sẹ̀ anyi alimana alhakiki dani alimana azɔhiri anyị tuma ana ana ama ama soso eti sɔn wɔtɔ mɛmɛ ya ìmɛnwo ɔtí lónà mu rí lɛ dani yi tuma. amasị zoe imemere keefu kọọ ya asabu na muri ka wata arda farashna ha fanimal mahiduna fanimal mahidun o muri ki tis bone twa tata an kuma ya ka tuwe na abụọ fanimal mahidun o o da nyaworo ino e to no muri twa tata not to muri ọtịrị ọnụ na n'ogbori ihe ka anụ ọrị karịa ọnụ ọdọke etesu ebi tesu kaka ete anọ kamanụ mm, anọ kamanụ ẹwà eh, e bọ kene, kẹlẹ abitesu ọmụrụ ya karịa n'ugboro wàánu bọ́ọ̀lù wàánu bọ́ọ̀lù wàánu àdìdì wàánu rẹ̀mà wàánu amẹ́ríkà wàánu europe south africa wàánu saudi ẹ̀fọ́ wàánu iná rẹ̀ fà pit wọ́n èyí retí èsì kọ́ ẹ̀yọ́ ọ̀gbìn kúrú ẹ̀yìn ọ̀gbìn mà ẹ̀yọ́ fẹ́ ẹ̀ wọ́n wọ́n fẹ́ nọ̀nà wàánu kánò wọ́n èyí retí èsì kọ́ ẹ̀yọ́ ọ̀gbìn kúrú pit ìfọ̀ ọ̀pọ̀ mi anyi what will happen? And it is na cool, you know, Charan. Boy, mi. Iṣẹ́ múrí aka ebe nà ma dabi n'aha náà ha. Tẹ́lọ̀ bá fọ́ ọmọ nù. Tẹ́lọ̀ bá lọ́dẹ̀ lè hu. Wà ọrụ má pọ̀rọ̀ wé yìí na bẹ́ẹ̀ o. Iṣu akyerikonnwa amanyɔnwome kae ere ɔmaame ya ire ɔmaame ya ɔno de kɔ ɔyi ni akyere kooru lati o tó mo rí mi ɔno de ọwọ́ bí six angles ọmọ àbíbì iná àbí àtẹ̀rí mathematical shape amabọ̀ lókè kí shape ọmọdé rí shape round wà á fúnṣe àníwú ẹni ètù lóòrè tútù ọ̀tọ́ lùkúkú èrí òṣìṣì wà á fúnṣe lùkú ẹ̀kọ́ ọ̀sán na màá fúnṣe náà mẹ́rin tútù ọ̀tọ́ lùkú èrí ọmọdé wọn bí ẹ̀dọ̀ wọ́n ẹ̀ lọ sẹ̀ lẹ́kẹ̀ wọ́n èyí sọ wọ́n èyí ahọ́nà náà ọ̀bẹ̀ kóoru kẹ́nẹ̀ ọmọ bí kò yín lórí kóoru àbí ètò ìsúnmẹ̀ ètò ìsúnmẹ̀ kóoru ẹ̀yìn àwọn ọmọ sọ èrìsú tìsọ ọkọ̀ náà àjọ ọ̀tọ̀ wọ́n èyí lọ́yìn ètò ìsọ̀ ọ̀bẹ̀ kóoru wàá má lè di èrí tìsọ ọ̀bẹ̀ dá wàá nìrẹ́mọ èrí tìsọ ọ̀bẹ̀ akyere kuro ma ma ɔnyɛ nsɔre mu ɔma mɛnika ɔkyere ɔno na ɔmuri ka hɔ ma dadi na ha ɛwɔ wɔn sɔ ɔma na ɔyɛ baa mi ma mɔ bɔbɔ baa mi ma mi ɛwɔ ɔmo yɛn tu eyi yɛ ɔbɛ bi ahɔ ɔsoma kyerɛ to ɔmuri mi ani kesu mi ano ano ɔmuri mi si yɛ yi. دومري جربا كرياها صدقي خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار أمور يوكا

يكوّر ọdị ka jesu so mori a ti ihe ihe na ọrọ nke ẹrọ wọn ni rọọdụ bana yi ni nọ na ọyìn ní sọfì ṣe nọ na ọdọ fi kẹrẹ ọrụ rọọdụ ọyìn sọfì nọ na anyị ka ọyìn ní ebe abụọ na.

dáàkà kàtí gbogbo lẹ́tọ̀rọ̀ yìí àti wà nìfà lẹ́tọ̀rọ̀ rẹ̀ ọ̀nyẹ́ ọ̀pọ̀ ẹ̀tẹ́họ̀ rẹ̀ nìkan ọ̀nyẹ́ ọ̀pọ̀ ẹ̀tẹ́họ̀ rẹ̀ ìbọ̀ hà bàmà àjọ lọ́sẹ̀ pọ̀ ẹ̀tẹ́họ̀ rẹ̀ ìbọ̀ rẹ̀ bí i wọn wọn. sùlọ́tì ọ̀tọ́ ọjọ́ yọ ọ̀yà bí èjì sí ikẹ́ rẹ̀ wọ́n ẹ̀rùn scientist láì náà ẹ̀yà wọn láti ohun tó mọ̀ ní ìyẹn tìyẹ́ sọlẹ́tọ̀ náà mẹ́rin láìláha ìlúlá muhammadu rasulullah sallallahu alaihi wasallam ama mẹ́ka yìí ìpẹ̀yìn ọmọ mẹ́sí ẹ̀mẹ́rẹ́ kìtọ́ ọdọ̀ àfẹ́rẹ́ ahọ́ ẹ̀yìn mẹ́rin sì tọ̀wọ̀ dị mara ka ọnụ ka ewere ọgwụ ọdụ ere bụ ụgwọ ya ọ rahụ ịrahụ mmiri yi gbogbo ndị sami kenen ìsàmì ọwọ́ ẹni lọ́rẹ̀rẹ̀ ìsàmì ẹ̀rọ ahúbìrẹ̀ yìí ọdúnbìrẹ̀ yìí ẹ̀mọ̀ ọ̀yọ̀bọ̀ ọdún ẹ̀rẹ̀ wọ̀wọ̀ ọ̀bẹ̀rẹ̀ ahọ́ àmá ìnira wọ́n ìhúrẹ̀ ẹ̀rú wẹ̀ àmá ìjẹ́ ní ọdún wọ́n ní orú wẹ̀

omori wee cheta enwe ni mawsuatul ijaz al ilmi ana yi geology ni ulama ul ni eka yi eke so ni ina na anyi na rírẹ̀ wọ́ bí six to nine kilometers rẹ̀ wọ́ bí ẹ̀sẹ̀ kó ìdáhùn ní five kilometers six kilometers náà wọ́n ní nine kilometers báwo bá kóra hẹ́rẹ́ hu ní ọmọ mi yìí ní tí ìṣúra slọ́tù tó gbé yìí nìyí ọkà bí oxygen ọ̀nà yẹn rẹ̀ fẹ́ hàn bí ata hẹ́tẹ́ oxygen. ọ̀nà yìí ló tẹ̀hẹ̀tẹ̀ àná òtìdì ọ̀nà ọba yọrí àtẹ̀ tó oxygen carbon dioxide kẹ́nà àyà nìyí lọ́tì tó mú rí yìí. àní sọ ni mere náà mọ̀ ní mẹ̀rẹ̀ mẹ̀rẹ̀ yá ni bẹ́ẹ̀ hàn ọ̀nà oxygen eighty eight point eight percent ènìyàn ní ẹ̀hìn otu ụra na-ewe oxygen ọrị hydrogen ọsaghi hydrogen tinye ohi hydrogen n'ibi arịrịa ahụ nwere fayọ klas anyị hear hydrogen enyi ịsana kwụwa dabebara enyi obi oxygen ọrị hydrogen oxygen na-ebi ilé the 88.8 ọ na abịa n'ime vechaghị oxygen ọ na-enyere ọsị ebe e, na turike hinta hydrogen ọkụnye na rọn eureva ehwe eureva takriban slotin to muri miri bẹ́ẹ̀ á ṣe ètò bọ́mọ́ yẹn máa ṣe ètò nǹkan yìí à ń sẹ́gun mẹ́kì háídírójì ẹ̀wọ́ na háídírójì mẹ́mẹ́ yìí lẹ́yìn ọ̀bì times two ọ̀bàrà three times two ọ̀bì 24 uh, four uh, na náà twelve times two 24. eke ẹ̀kẹ́ e ẹ̀ kókó yẹn bá a dọ̀ ya ẹ̀ sọ̀tà abẹ́tẹ̀ bọ̀ náà bẹ̀rẹ̀ yìí. ẹni rú àní kúkú èrè kó omi tẹ́ ìṣògbó oru ẹni àbá àkóyà bẹ̀rẹ̀ láti òtú omori ní jùzọ́ mọ́mọ́ mẹ́wọ́ èrè kàyè umori ọka iná kúlọ̀ ṣẹ́yìn kọlọ̀kọ̀náhù bẹ̀ kọ̀dọ̀r omori kàbísọ́ ni mẹ́fọ́nà ni máa ń ṣẹ́yìn tọ́ wọ́n tọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ òun náà bàbá mi tàn tún lóbi twenty four rẹ̀ ọ́dẹ̀ yóò kó wọ́n rẹ̀ fẹ́ ẹ̀nà màmá ayé kàbírẹ̀ màmá òmùrí ẹ̀nà kọ́ máa lọ́tí ọ̀tọ́ òmùrí nìyí. ní ìná ọmọ ẹ̀nà náà ebe tí ihu rẹ̀ nà òzò ẹ̀ta níbi ẹ̀yìn òzò nyáwó kẹ́ nà

ọ̀bàbá mi tètè fi ekyi hó dẹ̀ ẹ̀ ọ̀dọ̀ ẹ̀sẹ̀ mi ọ̀dọ̀nyá akẹ́ náà wà ọ̀yọ̀ ọ̀dọ̀nyá akẹ́ náà omi tí ìsò bóró ẹ̀hẹ́ ìyọ́nà mi ọ̀bá kárí sixty percent ní ẹ̀wọ̀n ayàrá iná tẹ́ ẹ̀wọ̀n ayàrá tó ọ̀rá pẹ́ ọ̀rá wọ́n bá mẹ́rin mi wí ẹ̀wọ̀n ọ̀ ọ̀dẹ̀ lóra ẹ̀yẹ sẹ́wọ̀n ọ̀rá pa ọ̀ ọ̀dẹ̀ bẹ́ tẹ́rẹ̀ ìyẹn bamakyɛ a ɛbɛ sixty five percent lɔtuntum ri nini ìyànnà anyị na anama ni irisi tíì sàn lọ́wọ́ yìí lọ́tẹ̀ wáyà evaporation kó nini. ọ̀họ́bọ̀ ọba evaporate dọ́nà ẹ̀bẹ̀ ẹ̀bá dọ́ọ̀bàrí egwuhie sẹ́mìbìrì ahịa egwuhie ni báyìí ọmọ dọ́ọ̀bàrí egwuhie dọ́ọ̀bàrí egwuhie anáàbàrí oríhì dààzù yẹ tẹ́ẹ̀ àmà ọ̀họ́bọ̀ evaporation nọ mi sẹ́yìn ọ̀họ́ evaporation na-adarukpuru enyo enyo nọ n'ọdaka darubu ahịrị ọdarubu ahịrị danye na anabarị egwuhi anabarị orihi da abụ ihe te ije ori ehune nọ bọnọ ameba abami anyị nyamara ada ọ bụ ebe darubu ahịrị abụọ anyị nye na-aka eti e, cheeti ịnyịnya nọ na ebe abana abalị egwuhi lọ́tọ̀ tó mọ̀rí nìní ẹ̀rọ àbánà àbàrí sọ́rì àbẹ̀rẹ̀ gùyí ẹ̀hẹ́ sẹ́ẹ̀nà anábẹ́nà ẹ̀rẹ̀ gùyí àmì ẹ̀rẹ̀ àmì mẹ́mẹ́ra ìyẹnàbẹ́nà ẹ̀rẹ̀ gùyí ní ìyẹnàbà hẹrẹ̀ ẹ̀nà ẹ̀rẹ̀ láti ọ̀ntọ́ ọmọ yìí nìyàn ọmọ yìí anyị so ụlọ iwu ohio anyị so labawa ahụ ashe a fọk albamfusajiya alashe atụ fọk albamfusajiya lóyìn ụlọ iwu arịhịm ụwa agwụmbọ ebe mitu ha ubidiri oyeyi wà gúnbọ́ inú sọ̀rọ̀ ọ̀hún àmì ni ultraviolet rays ultraviolet rays dára ni infrared uh, rays ultraviolet ọ̀nà mi wọ́n ní ojú ẹ̀mí ultraviolet rays wọ́n ní ojú ẹ̀mí sọ́jẹ́ ọ̀rin infrared rays. obi ji ma aka na akwụkwọ eh, a ha ihe na ndị ya iyi oge onye ma nwa ma I say apology, the physicians or the quantum physics. Ah, I saw near he's up with every he wave. Wave on on. On ọ heat or ịnwụra ka e maka ịlakịna wee nyewure ya nke ọmị ka asọ nke inye eberu uru ahịrị ebisoro nye uche iri ọmị tọchenen inye na anyị na-enwe nọ n'ire anyị tụ ụba ahịrị wee gọnọ ọnụ si heat ọnọ dọsha ọhụrụ ahịnye na hosan so heat or ịnwụra or ịnwụra ọnịsa nwụra now heat enen dara gawa hiozụ ebe wave nọ na ga eze anya naghị magnetic waves danye naghị electro anya naghị mechanical wave danye naghị electromagnetic waving inonu horo nwa na na enemene horo nwuni electromagnetic wave because he's talking of infrared and ultraviolet ray on the electromagnetic wave onon enema na jozi electricity onere magnetism dahiwa electromagnetic waving wave nọ ebodohu na-enwu anya na bi long wavelength danya na bi short wavelength ya enyi na anagodo kekere radio wavelength na ina ilọkwete rev nọ ọnọ oh, meki anya nwụwụ onye oh, eh, kare redio ile ya transmit aka na ekwuru igbodo ahụ telivishọn abene enegodo kekele. anaba tụrụ awa ọnọmi microwave anaba na gwọgwọ ụka ka gwụrụ wa ọnọmi infrared ọnọka amị anaghị na kaka nenini oni abọ mmiri anyị enyenwure wa oni nyenwure enebi visible spectrum ịnanị ọkọ kọlọ ọgaazị ya onye kọlọ ihe mba white spectrum red orange yellow green blue indigo violent. afere man yàrá àbàrẹ̀sọ́nù dìtú iná kaka ní ọ̀rọ̀ náà ní kàṣọ́n infrared yẹ ìwọ́ rẹ̀ yẹ ìwọ́ ha bí ultraviolet dó yẹ ìwọ́ rẹ̀. ẹ̀jẹ̀ kí ilé ìwé èlò wà kà náà tíyán tó hò ọmụkọ ya ịwọdo ya ịwọ ha so ya yi infrared eriwo ha dị kọlọ anaghị mba kọlọ nọ ọnọrọ eme ka ere abụ kọlọ kọm anụ kọlọ e na-ere enyi kọlọ n'ire yi anyị ini kọlọ himba nọ white abụ kọlọ do reflect and do ọba nya do n'ere duwere kịsa bọwọ bụ black abụ kọlọ himba nọ dọdọ ọba ya duwere ka ogboji ojii ama afikọlọ gbogbo orojoji abo bibi ure abikọlọ na bọ do reflect and do ọdọ bẹyẹ do reflect yi anabikọlọ bibi du eri kisabo bibi du eri kisabo oni green du eri kisabo ni blue ama wọ bọ abanọ na dọwọ adị man ojoji dọ absorb aban do ogojoji then everybody dube rọ ultraviolet ray ray sẹnẹn inonyo nọ karịa mesọn jodi n'ahịa ọnọ ẹ e na-abịa ebe ẹ e ma apa na like ultraviolet ọyị na-enwela wee nyi vitamin d wee nyi vitamin d atụkwa ọyị anyị ụkataba eche infrared donyere bi hit ya na ikaka ye elo emere nye amfani abe emere nye nkata jozu kọrị na ire nye n'ọza ame ọza asị dọfenwụ hit ọbịa na ọbụ ọbụ eni etu hụ nọ ibibibu abọ́là mẹ́yàtọ̀ àná ẹ̀yẹ ẹ̀mìtì ultraviolet ray wọ́n na yí temperature up to thirty seven degree centigrade. Fẹ́fẹ́ ẹ̀ha yẹn náà sì yà á nù. Ọmọ náà sọ̀rọ̀ ka ultraviolet rays ìsànà na ọ̀bẹ. Yìí tọ́ ọ̀bẹ ìsànà wòrọ̀ ọ̀bẹ àwọn. Infrared rays dọ̀rẹ́ òbí ìsànà wòrọ̀ ọ̀bẹ. na hùn na náà ní mm gara ahịa ten ọ̀sọ̀pọ̀tì tó mú rí ní ẹ̀dẹ́ kúrẹ̀ ẹ̀rọ ndị injinia injinia báwọn yìí kò mẹ́ ha híọ̀ rẹ̀ẹ̀sẹ̀ ẹ̀rọ náà nìyí na orídẹ̀rú oníyà dẹ̀rú ebe a. dáanyá anya na rí egwu yìí dáanyá anya na egwu ebe ha ghara eguhi ọnọ na amavere guhi je ama nsi otu bụ dị ashọpin na ka ya anyị bara ma vere fan ebe ha ghara eguhi onye ka kara ere fan nke ya ọ na oge ghara eguhi se meriri ọ smọtụ otu omori mmiri ibe na anọ nọ naanị awere onye nwụọra ọ naghị ultraviolet ray sonọnụ onójúwa ní ìsọ́ọ̀nù yìí tọ́ ọ̀dẹ̀ ni lọ́yìn juwanjuwa náà sọ̀rọ̀ yìí tọ́ náà náà ọ̀yìn wọ́n náà náà ọmọ àwọn ìtọ́ bí violet race ní orí kọ́ bá àyọ́ka yìí ẹwẹ́ eré yìí ẹnẹ́ ẹ̀bàrẹ̀ egwu yìí àhánù ọ̀gá ahì tinucha na ẹ̀bá anábóyẹtan tinucha na ẹ̀bá oxygen or hydrogen dị ewefọ vaịletị eso nọ n'ogi enyo nọ n'ihi ịnịnya na bahịrị ena-ebara egwuhi ena-ebara egwuhi a na-agụrụ igbo oge ahị dọrọ abalị oxygen ọrị hydrogen sena agụbịka a na-abara egwuhi ya anyị ka ya ehusi ìjọ ọmọ mi ìjọ ọ̀yìnwòrò náà náà gọ̀ṣọ́ ni yìí anáwẹ̀rẹ̀ bí ebe ẹ̀dọ̀ orí gáàyì nínú oxygen rí hydrogen tọ́mẹ́tọ̀ orí gáàyì áàbì yìí ọmọ rẹ̀ tọ́mẹ́tọ̀ orí gáàyì nínú hetan smartphone tó orí ni oxygen ọmọ náà anaga oxygen sọ́nù

home war of prevailing rate. Dọ̀ọ́bù gaali níní oxygen or hydrogen. Àgbọ̀kẹ́ ẹ̀ bàbá ọmọ ọmọdé ọ̀hún náà ọmọdé ọmọ tó ti dì ní ìdọ̀jẹ́ èèyàn. Ní èyí ẹ̀yìn sáà yẹ́ gùn yìí, yẹ́ ẹ̀yìn

They will hear them are rays. Oxygen all that can ultraviolet rays eh, or destroy egwihi. All that all that can attack egwihi. Egwihi jẹ́ kí gbé anukọ mọ na náà ọba mẹ́rin mọ́ ọ̀rígorí ọba e infrared rays eguyo eguyo bụ na mgbe ọrọ ọ na ti rọ ọrẹ na ti yẹ tẹ yà náà kọ nkata na mmiri mmiri ama ya mba ya di ya ahịrịa nọ di ya yere enwe m ya ole ka ọzọ anyị ka ọgwụ ọhụrụ na-ete achị omori ọha kaara ha oxygen ka wee kukuru the hero press egwu ọra ẹwọ ọsọbẹlẹ tẹrẹ wà mọ egwu orí ìsẹfẹ omẹwò anyi sọsọ mẹ ẹnyọ ẹnyi sọ amẹrika zọ mẹ ẹnyi sọ russia zọ mẹ ẹnyi sọ britain zọ mẹ ẹnyi sọ france zọ mẹ ẹnyi sọ abẹ òpìtì zọ lọ́fíùn tó mọ̀rí mi igi na mohamed kẹyí ìgbé yà kúkú ìrẹsẹ̀ lọ́fíùn tó mọ̀rí mi yẹ yẹ rẹ̀ wọn kẹ́nẹ̀ ọwọ́ mọ̀rí òun èrè ìkẹ́nẹ̀ wọ́n èrè ìkẹ́nẹ̀ rẹ̀ mẹ́nẹ̀ eru na mẹ́nẹ̀ nà ẹ̀nà rẹ̀ muri amababa yayinene muri amababa yayinene omuri arumishetwe tinaduvasabiri dushaka etwami dushaka etwami dushaka etwami baba abajja bakiso n'oli n'ekyomi ime mami ka abefani bami ronyi wayo doki n'ekyomi is natural is natural ka ọbọ ya is natural doki n'ekyo is natural ntomori nyi. ọ̀dọ̀ ọgbọ̀n wé jẹ́ pé ọdọ́kì nation àrí ìhò oṣù rẹ̀ ó sì káyè nation na survey o define and serve the definition of nature ọ̀ká ò sẹ́bi sẹ́bi nature ojú òmùrí ọ̀rọ̀ àwọn ọ̀ká ò sáyìí nature lọ́kì ohun tó omùrí yìí ọ̀rọ̀ àwọn ọ̀ká ọ̀ reho ozeka ka aka ya e, n'ịchọrọ ụbara omori ya ọha m ọnyere ọya ọbịa na abonugbu ugwu. A ka ẹnwọta ma ahị ama ka ido ahị n'echo n'echo ya ẹnwọta ẹnwa ọnyere ọya ọbịa na abonugbu ubi slapio na omori ugwu. ọka ka ọnị ọnụgbọ sabọ nịrọ ọhị ha na nnukwu ọgbọ n'ugwu ya ee n'ugwu na na anyị rọ na onye ụkachị rọ ọ na mmụ nne wa anaghị rọ ọhị ike ịsọmọ enyi ọ masị ya ọmọ ọ enyere ya aka na ere agụbịka ebe a gwọrọ ka ya ọ psychiatric clinic enwere e n'uwe m akụrụ e, ka ọ ka akụ n'ụbọchị ka ahụ ka enyere ya aka na ere lọtụ ntụ omori nyi ee psychiatric clinic ka nna nị iche na ya ahụ kacha lọtụ ama ee n'ekyir ọma ma akarịa na ọnyụrụ ọhịa ịrịfọ na ọbụ ọnyụrụ ọhịa ka o si ka aka ya ahụrụ e erepe ọnyọ ihe o sikiri ọbụla da ọbụ ya ọnyụ kata akwụghị akarị na n'ọhụrụ ya ịzọ ọrụ ịba ya ịzọ zinazina ikonyere ọhụrụ ọjọọ abịsọ n'ọbanye ịma meme ọka ọka hee ọka ọka uwe ya na ogbori iwe aka abụ ọnọ ụbọchị ụjọ ịzụziri ehi na ehi ọnọ uwe ya ndu ahụ na ogbori ọbọ na ọnọ nsọ ma ọrịa chechi na ọdọsa ọfabi duma ọka ya e, فبعوه بها وذروا الذين يلهدون في أسمائه والله الأسماء والأسماء أمري كريه ذوذا أجو ذوذا أنا أمري أذن فادعوه بها أمريك يا سيجاني فادعوه بها هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواصل لكن الوجود المجيد الباث الشهيد الحق الوكيل القوي المتين الولي الامين المعصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواهد الأهد الصمد القادم المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذي الجلال والإكرام المقص الجلال الغني المغني المانع الدار النافي النور الهادي البديع الباقي الوارث الرشيد ومن الصبور جل جلاله جل نسألك اللهم بأسمائك الحسنى ما علمنا منها ما لم نعلم أن تهيتنا به بك وعنايتك ورعايتك وأن تزيدنا علما وإيمانا ويقينا وأن تزيدنا صحة وقوة برحمتك يا أرحم الراحمين وأن تزيدنا رزقا يا أرحم الراحمين إنك لما تشاء قدير وأن تميتنا مسلمين موهبين إنك لما تشاء قدير سبحان ربك رب العزة عما يصفون المتقون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين يا رب باب جاي يا دي ساي عمري عمري أنا ما أدعي عمري أنا ما أدعي مني آمين آمين أموري كده هو هو ده أجو هو هو ده أنا أموري هو ده هو هو ده أموري كافي جامي كافي جامي وذروا الذين yulhiduna fi asmai omori do wa kai kai bi amama bo wa ememe kakaye eye jesi ire hu omori hu nonore kini re yi e abara tun sosa e abara tun sosa omori do wa he nature ara kisa nature o we re to nature on by nature ababa by nature láti ọ̀tọ́ muri múrí ọ̀nàbà àbáyá ìní múrí ọ̀nàbà àbáyá ìní ẹ̀hẹ̀ ọ̀gọ́dọ́ náà ní anábò rè tóra nù ọmọnà àwọn ọkọ yà sí jiná dọ̀ sí bọ̀bọ̀ mana ẹ̀ mọ̀nà ọkọ̀ ni dọ̀ ní rírè tó ọ lókè yìí sẹ́yìn ìlú wa lọ́tọ̀ tó mú rí nìní kí ẹ́ sì lẹ́tọ̀ náà lẹ́nu omori omi tí a bá nínú omori ọmọ náà dẹ́sọ́ náà náà ló ṣe tòótọ́ mi ìkònyá genegene ọ̀dẹ̀ náà ọ̀yàn gbọ́ ọ̀bà ọ̀yàn hìdì ọ̀bà ẹ̀rá wọ́n fọ́ omori káìkáì kòlùbọ̀ ọlọ́hùn ahẹ́dẹ̀ ọlọ́hùn sọmọdẹ̀ làmìẹ́lìdẹ̀ ụ oiaa awe ee a p ọmọdé ẹ̀fẹ́ máa pọ̀lọ̀mí ẹkùn lọ́hùn kó fún ahà ẹ̀yìn bá nke yá nǹkan òmòrì yìí ẹ̀yìn ẹ̀yìn fẹ́ yá nǹkan òmòrì yìí ẹ̀ wọ̀bọ̀ yẹn. wọ́n tó alimami abu hanifa anoman bin sabit rọdi allahu anhu ọmọ ọnyá náà nyara òsì rẹ̀ ọnyá náà má tẹ̀lé sasụzụ ka anyị omori eonyọnọ inyonobono ndoka ya hara ewonon anahum siri ononan inna la athara yadullu ala almusi weeri sami awara kawaya ka anyị sami sami ono isami awa patarawa weera patarawa awa kawaya ka anyị sami patarawa n'ọchịchịrị samawatun zata abraj isa mene na anabọrọ zọmzọm ya ni anabọrọ zọmzọm wasamai zati alburuj omori osisi ama ya eku ọmọ mụ na nim ọnọdụ resi eku ee enyi si resi eku afafara omori والسماء ذات البروج أمريك نظام نعكر أرض نظام هذه الأنسية ọzọmenye bọmayẹ nìka kẹyẹ etowe yìí òsán etowe yìí eze etowe yìí àwòsí hundred thousand per second. 300,000 kilometers per second. Ètò wí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ 300,000 kilometers per second. Amárehu ní Mísàì, Anamẹ́ríkà ọkọ̀ náà yẹn náà jìn. Mísàì, ẹnẹ́ èmè. Ẹ kòkó bá pa na náà hámà kan. Bí búlẹ̀tì ọ̀nà ọ̀pọ̀ ẹ̀ka ní ìdẹ́ka wẹ́ẹ̀rẹ̀ hu náà àpá wẹ́ẹ̀rẹ̀ hu Uh, uh, ọlọ́rẹ̀ hun ni bullet ọlọ́rẹ̀ hun apá ẹni mísà lọ́rẹ̀rẹ̀ hun ọ̀pán ọ̀nọ́rẹ̀ hun ọ̀nà èṣùtà èmé lọ́rọ̀bà náà pàánù ẹkùnwé òṣọ́nà náà rí ẹmà kà ní sẹ́kọ̀ndì ọ̀nyára ọmọ rẹ̀ hun ni mísà àmì ìnàbọ̀ Then you yọm ọ̀dùn sí three hundred kilometre kilometers, one and a half years wọn náà dán òṣò ní two hundred náà ní second ọ̀nyà àbí technology àyè bàbá àbí ọmọ à inú títà yìí ètò ìwé òmòrí ọ̀mí ààbò fẹ́ three hundred thousand kilometers per second every per minute. Now, Gomanka can. etu will no on Mona or out of kilometers. The Canada really needs that in America, Russia, in France, they can have it. And no, ah, by Ryan, I already did. No, for cover. Let you tell me. ni yẹ́sì yẹn nìkan yóò mọ̀ ẹ̀yẹ ní na bẹ́ẹ̀ tó yẹ lọ fún un nẹ̀hẹ̀ one million five hundred five hundred thousand years one million five hundred thousand years àbọ̀ yẹn lọ bẹ́ẹ̀ tó yẹ lọ fún per second. wherever are is on now. see I have a man, me, me, me, and I'll be with me. I'm all right. Ẹ̀hánà ni yẹ́ fi bèèrè dẹ́nikú máa hẹ́m. Yẹ́ fi bèèrè ẹ̀fẹ̀tọ̀mọ́kọ́ máa hẹ́m. Yẹ́ fi jù ẹ́ nìm. Yẹ́ fi o. ọmọdé náà máa bá ẹkọ̀ kò méèrè ọmọdé wọ́n bá mẹ́ka wà nínú ìwọ̀n ní rẹ́ ní pìkì ẹ̀ bá yàn máa bá tó rẹ̀ wọ̀ ọmọdé náà máa bá yà bù kẹwàá bọ́ ní kẹta dé bọ̀ kò mẹ́ni náà bá bá yà kẹwàá bọ́ ní kẹta amin amin Abba rọ̀ bá آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين بلي ما بابا يا عيني والله العظيم إلي دني كبير يا حبيبي يا كره حمو يا يا حمو إنا من كان يصوي أين زوجتي أين صوبي أين زوجتي amira ime ya to muri na baba ya bayi muri na baba ya bayi ne o muri okai wasama bamainaha bi'idin wa inna lamusirun ولا أرض فرشناها فنيم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون وكي anya kwafere su ndị ihe ọbanye n'ubi tuka ada kwafere su da-aza yom yomi yom yomi n'obo izu zan ọ tere ọra ọnụ dị ha dị tụọ dị kena da ọma nọ nị dị kena ebere ihe nọ nị ene tụtụ sọrọ sọ nọ nị anya anara gị dọka ọka ohe ihe bɛ tu kɔsɔ wani dano wa kani izɔ fuel ori dɔ ɔɔgu lɔtɔ ntomori yi ɔɔgu tiɲɛ lɔtɔ ntomori yi ama fisi ka yere ka ye irihu gbɔdɔ ma bàjɛ ɔtɔ fɛ ka so ma dɛ fɛrɛ. anyị zee ebe anya mama daa daa kwụnye injinia anaghị ese daa daa m obido ọdetere injinia ze daa m briklia ze daa m ọtọ ọsara so kene bibere oke hotomuro kọnọn anamani ṣe tutu a òmòrì yà ọbẹ dórí yà òmògùn ọbẹ dọ ọgọ àmì anyị kọrọ tụjinẹ dọ tụjinẹ a ka nweta dị nweta anyị kwụwa ụwa chi dọọ chi dọọbara chi dọọ anyị gbagide agba ọrụ dọọ ọrụ ebere mmadụ iwe ọrụ dọọ anyị ka anyị ọba nweta ọgwọkọ ọrụ chi dị ka enyi se yi abịa nchi tụtụ ya ma pọsọrọ ka anyị ihe ara ana enyi sɛ nyamfunu ehotomuru kɔnɔ anara nyamani si totɔ egbo omori omori ɔnana omori ɔnana ɔnaba ɔba ya yini o alahuma arina alhaka haka wɔzukuna tiba'a wa arina albatila batila wɔzukuna kinaba allahumma man arada bil islam wal muslimina su'an فسلط عليه فبدقامك يا جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد يمكر بنا عليه واكر الخذلان من أراد أن يخذلنا عليه وجعل سوء من أراد بالسوء عيدا عليه ولا يهلك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم بنا فيما جرت بالمقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترهمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين آمين ديك هي هنا نمي أنا بيا كتبو تشي أنو ياي Ìṣẹ́wó Ìṣẹ́wó Sinẹ́pẹ̀ẹ́.

He's an engineer, geologist. يزكوتها هذا بياس كلمة يا إذا من بوريها ماذا سنتبون يونيفرسيتي شو أرين دي أبزي كلمة الشهادة هو وابو كاي سمه daa ekɔrɔ mu ɛni wuye lusi kawa ŋun na okay i have seen and believe that islam is the only religion it's the only true religion that leads to aljanna. allah akbar allah yín ká ní kan ní yín tẹ̀ ẹ́ biography ọ̀ tẹ́ kíkí kíá. I, I was once a Muslim, though I was still childish when I was, I mean, when I was Muslim. But okay, I, it got to a point that um, all, all, all Qibla, Let's keep it up. Ọ̀pọ̀ kí á sọ tún lè mẹ́tẹ̀ rẹ̀ sí. Òyìnbó ń sir? What fún you have? Okay, sir. So, now, it got to a point that though I was still when my parents got converted to Christianity, but then we had no option to you know follow their footsteps. But now that I've become a man, I know I've I mean, I've come of age that I have to choose. I mean, I have to fight as a man. Now